tí n bá tẹ̀ máa súnmọ́ ẹ báyìí máa búra fún mi pẹ̀lú omi ìbọn. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ sàn. tẹ́ ẹ bá rántí ọ̀rọ̀ tí Magaji sọ lẹ́ẹ̀kan gbà tí a bẹ̀rẹ̀ ètò nípa arábìnrin tí ó sọ̀rọ̀ nípa ọkọ wọn tí wọ́n ní. wọ́n fẹ́ gbalẹ̀ lọ wọ́n mú quit notice wá sílé mi. wọ́n mú quit notice wá fún sílé àwọn wọn lé màmá àwọn jáde. àwọn ah, ní kí wọ́n fẹ́ lé wọn jáde wọn láwọn fọ́n sẹ́wọ́n dé. wọ́n fẹ́ lé wọn jáde. Hmm. tọ́ yorùbá ní tójú bá kojú báyìí wọ́n ní pé àlá máa ń tọ́ ẹnu oníkànlá sì ti gbọ́ pọ̀ ọ̀hún ẹnu ọlọ́fà là ti gbọ́ mọ́ta ẹ rí i pé nígbà tí wọ́n wá aláàjì sọ pé gbogbo ohun tóbìnrin yìí sọ yìí àwọn ò gbà kóòtọ́ ni pé rọ́ ni wípé kọ́kọ́ wọn kí wọ́n yọjú sórí ètò yìí kí wọ́n wá sọ bó ṣe jẹ́ fún àwọn ọmọ nàìjíríà ọkọ wọn ti wà níkàlẹ̀ o ìyàwó náà sì ti wà níkàlẹ̀ báyìí ẹ ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ mo rò pé láǹfààní gbọ́ gbogbo ohun tí ìyàwó yín sọ ní ìjọ Wednesday. ẹ ẹ ṣe dáadáa yóò ní bàjẹ́. àmín sà. ẹ níjọ Wednesday yẹn àjọ wa ni wọ́n invite wa wọ́n dẹ̀ fún wa ní time ten o'clock okay so ngbà wa, a direct wa lọ sí laninsile salinsile salinsile so wọ́n interview wa ń bẹ̀ so wọ́n dẹ̀ fún wa ní appointment sí friday lẹ́nu so gbogbo àwa méjèèjì jọ depart at a time that time oh, yeah. but nǹkan tó wá jẹ́ surprise fún mi ni pé ìgbà tó wá di ní alẹ́ Wednesday yẹn èmi tẹ̀ ti ń sùn so mo ṣáà ń rí kọ́ tó ń wọlé tó ń wọlé tó ń wọlé mo ṣe pa fóònù yẹn at the end of the day ṣá gbà tó wá di láàárọ̀ ọjọ́ kejì kọ́ọ̀lù ṣáà ń wọlé lóríṣiríṣi mo wá ní ha kí ló ṣẹlẹ̀ mo wá gbé kọ́ọ̀lù tó wọlé very early in the morning náà sọ pé wọ́n ń sọ̀rọ̀ mi lórí rédíò pé ọ̀rọ̀ wáìfù mi nǹkan kan nígbà mo wá ní ha ṣé bá ṣe wá síbẹ̀ níjọ́ Wednesday láàárọ̀ tán fún wa ní appointment ní Friday pé wáì tí wọ́n fi lè aláwọ̀ ẹ̀ kó tó padà wá lẹ́yìn mi tó jẹ́ pé wọ́n ní kájọ wá ni yẹn ló jẹ́ surprise fún mi. ok báwo ló ṣe wá jẹ́. bó ṣe jẹ́ nìyí níjọ́ yẹ pé mi mú mẹ́jọ wá tí hmm. mọ́gàjì dẹ̀ bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo bó ṣe ń sọ̀rọ̀ dáàdì wò jẹ́ kán sọ̀rọ̀ rárá náà fi sọ wípé òkè tí ò bá ti wọ̀ ẹ́ sórí afẹ́fẹ́ so wọn ò dẹ̀ sọ anything nígbà tí mo dẹ̀ délé nígbà tí wọ́n ti ní kálukú mọ́ lọ́sẹ̀ pé wọ́n sọ pé àwọn máa pè wá wọ́n ní ó lè jẹ́ Friday wọ́n náà kàn máa pè wá wọ́n dẹ̀ pè wá padà wọ́n dẹ̀ pè mí padà ní ọjọ́ yẹn ní ìrọ̀lẹ́ so bó ṣe jẹ́ nìyẹn. kẹ dá mọ́gàjì mọ̀. ní salinsile. ẹ dá mọ́gàjì mọ̀. no kì í ṣe mọ́gàjì <laughs> dáàdì yẹn lèmi pè mọ́gàjì sorry <laughs> dáàdì yẹn ni mò ń pè ní dáàdì tó wà níbi salinsile yẹn lèmi ń pè ní mọ́gàjì kò ń ṣe mọ́gàjì tí ok mo ti rántí. <laughs> ṣe um, bàbá um, gẹ́gẹ́ bí ní ìjẹta salinsile lẹ ti. Okay sọ̀rọ̀. láti sọ̀rọ̀ bí iná ti direct wa lọ sàn. sáyẹnsì ti sọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ mú kéèsì yẹn tán kó kéèsì yẹn náà wá láti sáyẹnsì náà ti mú wá. normally a jẹ́ pé àwọn tó wà ní sáyẹnsì lé ìgbà tí ìyá yìí ìgbà tí ìyá yìí tí wọ́n sọ pé kíyà yìí ó wá ìgbà tó bá yín sọ̀rọ̀ tí wọ́n ní kẹ́ máa bọ̀ wá sórí rédíò kan máa pè yín kẹ́ máa bọ̀ wá sórí rédíò kan máa pè yín mm. bí wọ́n tí wọ́n pè ìyá yìí mi ì mọ reason bóyá wọ́n pè yín bóyá nọ́mbà yín ò lọ ẹ dúró bóyá nọ́mbà yín ò lọ bóyá wọn ò pè yín mi ò mọ reason tí wọn ò fi pè yín bó yẹ kẹ wá ṣùgbọ́n ẹ náwó tẹbí lójú náà lọ ti ní kẹ máa bọ̀ wá sórí rédíò ọjọ́ Wednesday. wọ́n sọ pé bóyá Friday wọ́n kàn ti ṣàlàyé fún apẹ ní time wọ́n lè pè wá. bóyá ń gbà tí n tó ṣẹlẹ̀ ni pé wọ́n pè yín ó ṣeé ṣe kí nọ́mbà yín ọ máa lọ tàbí kí nǹkan kan because tó bá yẹ pé wọ́n á pè yín ẹ máa lọ tó bá yẹ pé ẹ máa wá sórí rédíò ọjọ́ Wednesday wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀ nígbà tí nọ́mbà yín ò lọ ó wá yẹ kí ṣáìdì eh, ṣálẹ́ńṣílẹ̀ oh, òun ni fọ́ọ̀tì yẹn ti wá bèbí ìgbà tí wọ́n ti rí tìyẹn yẹ kán mẹ́sẹ̀gì yín even tó bá máa deliver ẹ à ah, wọ́n padà rí mẹ́sẹ̀gì wọn o bóyá ó pẹ́ ni o bóyá kò pẹ́ ni o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́nà ẹ ní ṣáìdì tiwọn yẹn èmi ni ẹ má bínú. ok ẹ ṣe ẹ ní dààmú. Eh, ọ̀rọ̀ tóbìnrin wa sọ gangan tó ní ẹ pa òun tì inú ilé ẹ gbà tẹ pọ òun tì òun dẹ fọdún kan àtòṣù mẹ́ta òun dẹ wò pé yẹ ara kì í ṣòkúta fáìn ìgbà tóun dẹ lóyún òun dẹ kó jáde kóun lé yín ilé tí òun dẹ fowó ara òun kọ́ ẹ wá fún màmá òun ní quit nosit kí wọ́n kú òun lé tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kí lẹ fẹ́ sọ sí. ẹ ṣe dáadáa yín ò ní bàjẹ́ gbogbo ọmọ nàìjíríà ló ń gbọ́ mi báyìí so nǹkan tó ṣẹlẹ̀ ni pé látìgbà tí mo ti fẹ́ ọmọ gidi ni ọmọ tó dáa ni ṣùgbọ́n bàbá ẹ̀ òun ló jó níbẹ̀rù ẹ̀ nígbà tó dẹ̀ di pé bàbá ẹ̀ máa kú ní two thousand and twenty one april twenty five ni system ẹ̀ change torí bàbá ẹ̀ ò fún lẹ́yìn àyè rárá láti wojú mi láàárọ̀ dalẹ́ rí tó even gan tó bá wojú mi báyìí bàbá ẹ̀ máa wá láti ìgboro ni tó máa wá discipline so ìgbà tí bàbá ẹ̀ dẹ̀ kú ní sísítẹ̀mù change so ibi tí mo ti kọ́kọ́ rí tó bẹ̀rẹ̀ báyìí ni pé ó ní woman kan wà ní ọwọ́ àdúgbò wa ní ọwọ́ òkè lọ́hùn ní sáìdì Adamawa mi ò ní dárúkọ ẹ̀ because gbogbo àwọn èèyàn ni ó mọ̀ ó wá lóun fẹ́ bá lọ ṣe alága ìjókòó nígbà tó dẹ̀ lọ tó lóun fẹ́ lọ ṣe alága ó lóun fẹ́ lọ kọ́ bọ́n ṣe ń ṣe alága ìjókòó woman yẹn máa ń ṣe alága ìjókòó so ó lóun fẹ́ lọ kọ́ bọ́n ṣe ń ṣe alága ìjókòó dídé tó máa dé báyìí ló ní òun ti ní tó stamp bẹ́ẹ̀ pé tó sà ti pọ̀ gan ó sọ fẹ́ yìí tẹ́ ẹjọ́ kan fáwọn tí ní tó sà bẹ́ẹ̀ ni ó sọ fẹ́ mi tí mo jẹ́ ọkọ ilé ẹ̀ ìyàwó ilé ẹ̀ sálì. mò ń bọ̀ mò ń bọ̀ yìí bàbá. yes sir so after that mo wá ṣàlàyé fún pé mo tọ́jú ẹ̀ dáadáa ni wọ́n ṣe rí ẹ̀ toast mo ní ìfúngan tán bá wù ẹ̀ sìn kò tí ì sẹ́ni tó máa sọ pé o ti bímọ tó méjì lọ at the end of the day tí n bá fẹ́ súnmọ́ báyìí a máa dájọ́ sí fún mi ni a máa dájọ́ sí fún mi ni luckily mo bá pe àbúrò ẹ̀ ìyẹn wọ́n pè ní Ahmed mo wá ní mò ń bọ̀ nígboro ní alálùbọ́sà ní lábọ́ pé mò ń bọ̀ wá rí ẹ o lọ́kìlì mo bá màmá náà ń bẹ̀ mo bá tébù ọ̀rọ̀ yẹn fún àbúrò ẹ̀ àti màmá mo wá ń ṣàlàyé fún wọn pé ṣé ó dẹ̀ dá báyìí kí n fẹ́ súnmọ́ ìyàwó mi kó máa dájọ́ sí fún mi èsì tí àbúrò ẹ̀ máa dá mi lónìí pé ó ní ìgbà míì wà gan tó jẹ́ kó máa wu obìnrin láti ṣe tó jẹ́ pé kò ní wu ọkùnrin pé kí màmá múra sí ọ̀rọ̀ ẹ̀gbọ́n òun kó tètè bá wọn sọ̀rọ̀ dáadáa kó má bàa dá ara ẹ̀rú màmá náà gbéra nígbà yẹn náà ó wá sílé ọ̀dọ̀ wa ó wá bá wa so from there ṣá a ṣáà ń bàbọ̀ bàbọ̀ bẹ́ẹ̀ mo wá ṣe operation ní eh, February nine eh, two thousand and twenty-two so before kó tó di pé mo ṣe operation yẹn mo èmi àti ẹjọ́ meet ní on the seven February nineteen I mean two thousand and twenty-two so after that mo lọ hospital mo dé nígbà tí mo dẹ̀ débẹ̀ yẹn ó láti máa bi mí léèrè pé ìgbà wo ni kíní máa tó jìnnà mo wá ní ó wà lọ́wọ́ ọlọ́run ó dìpẹ́ǹdì bí ara èèyàn bá ṣe rí ah, láti gbà yẹn báyìí ìyàwó mi change inú ilé ni tó bá lọ ṣọ́ọ̀bù báyìí ó máa ń pẹ́ dé ni tó bá lọ ṣọ́ọ̀bù báyìí ó máa ń pẹ́ dé ni ah, èmi gan tí ara mi ò yá tó yẹ kó take care mi kò ní take care mi oúnjẹ mi ò rí jẹ lásìkò kódà màmá ẹ̀ ló wà bí màá pe màmá màá ṣàlàyé fún at the end of the day ìgbà tí mo wá rí i pé ó ń pẹ́ dé ẹ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lè padà síbi tó ti ń bọ̀ ṣe é gbogbo gbà yẹn mo ṣì wà ní sikọ̀f mo wà ń lé so gbogbo gbà yẹn máa ń lè padà nígbà tó wá dé stage kan màmá ṣáà ń wá ó ń bẹ̀ mí wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo wọ́n ṣe ah, mo wá ṣàlàyé fún màmá mo ní ṣé wá dáa bí ọmọ wọn ṣe ń ṣe mí báyìí kódà oúnjẹ kò ní ṣe fún mi ebi a máa pa mí nú ilé mọ́lẹ̀ pẹ̀lú ibi tí wọ́n ti stitch ara mi at the end of the day ṣá mo wá ṣàgbéra mo pè kan lára àwọn èèyàn mi mo bá wọn sọ̀rọ̀ wọ́n ní èèyàn gbọ́dọ̀ fi ojú sílẹ̀ dáadáa mo wá ṣàlàyé fún pé tí n bá tẹ̀ máa súnmọ́ ẹ báyìí máa búra fún mi pẹ̀lú omi ìbọn ìyá náà dá ìwà ńbẹ mo ṣàlàyé fún wọn màmá wa sọ fún mi pé màmá wà ńbẹ nígbà tí mo ní kó búra hmm. tí mo ní kó búra wọn wá ní kí n jẹ́ kó fi bíbélì búra. búra kílẹ̀ ní kí wọ́n búra. mo ní kó jẹ́ búra bóyá ó ti ń yàn àlè torí téèyàn bá ti ó ti ń gorí ẹ̀ yes so màmá wa ní kí n jẹ́ kó fi bíbélì búra bíbélì tó wá fi búra ìbúra èké rìkọ́dì ẹ̀ wà ń bì torí ó ti kọ́kọ́ sọ̀rọ̀ bàjẹ́ ṣáájú pé ẹ téèyàn bá tiẹ̀ máa èèyàn lè jókòó pásítọ̀ èèyàn lè fi wá èèyàn lè èèyàn lè meet pásítọ̀ èèyàn lè ní kí wọ́n ti ń pè face me and face you èèyàn lè jáde lábẹ́ ọkọ̀ ẹ̀ kó lọ bá ẹlòmíì ní yàrá ẹ̀ at the end of the day tọkọ gan onímọ̀ nígbà tí ń ṣe pé ń ka mítà so ìyàwó yín lọ sọ báyìí ló sọ bẹ́ẹ̀ mo wá ní òkè bọ́ wá búra bó ṣe fẹ́ wá bu mo wá rọra ṣe bẹ́ẹ̀ ni pé mo fẹ́ lọ tọ̀ mo wá lọ mú andron fún mi mo wá rìkọ́dù gbogbo nǹkan tó sọ lẹ́yìn ìgbà yẹn tẹ́ bá lè gbà mí láàyè torí ó pẹ̀lú nǹkan tínú fi bí mi ní sálínsí lé níjẹta tán gbọ́ voice yẹn so mo wọ́n láti sọ fún mi pé gbogbo nǹkan tó sọ ẹ tí n bá sọ ǹta kò sẹ́ni tó máa bìlífù ẹ torí bó ṣe wà yìí ó lè jí ní ìdájí nígbà míì kó gbé aago kó máa lù kiri pé yípadà ẹ̀kọ́ ṣẹ́ẹ̀ṣù sílẹ̀ ṣe gbá ìṣàwo at the end of the day àtún ẹ̀hájìrìn rere nídàájí ó máa ń ṣe kwaya church dẹ̀ ni bó ṣe wà yẹn hmm. kwaya church ni so at the end of the day ṣá aṣá à ń bá yí à yí à yí so nígbà tó wá dé stage kan ó ṣáà wá bẹ̀ mí màmá náà wá wá bẹ̀ mí nígbà tí màmá wá wá tó wá bẹ̀ mí mo ní ó dáa òun náà wá jí wá nídàájí nìkan bíi six o'clock nídàájí wá bẹ̀ mí mo rà ló dáa mo ní nǹkan tí mo máa ṣe ń sìn ni pé mo ní mo máa gbìyànjú láti gbé ẹ lọ sí hospital lọ ṣe test fún un mo ti bá ti ṣe test fún ẹ even gan gbà tí mo tó bẹ̀ mí tán mo tún rìkọ́ọ̀dì ohun màmá gbà tí mo sọ fún wọn pé ọmọ yìí ti jí wá bẹ̀ mí ń dájí o ohun wọn wà ń bì náà mo wá ṣàlàyé fún ẹ pé ah mo máa try láti gbé ẹ mo máa try láti mú ẹ lọ sí hospital kí n lọ ṣe test fún ẹ mo nítorí mi ò ní lè rọ́ọ̀lù ẹ bẹ́ẹ̀ yẹn à ó ní ṣé mi ò trust inú mo ṣe gbá mi ò ṣàwo ni ó dẹ̀ fẹ́ máa fọwọ́ lọ síbi aago náìtì mi mo wá ṣàlàyé fún pé láìláì láì jẹ́ pé mo mọ condition tó wà torí ìgbà tí mo fẹ́ fẹ́ mo mú ẹ lọ sí hospital mo lọ ṣe test fún ẹ kó tó di pé èmi èmi àti ẹ̀jọ̀ ń rọ́lura mo nígbà tí mo dẹ̀ ti ń funra sí ẹ̀sìn mo gbọ́dọ̀ mú ẹ lọ sí hospital kí n lọ ṣe test fún ẹ at the end of the day nígbà tó wá rí i pé time ta fix ó wá ṣáà ó rí i pé mo ti lọ bí iṣẹ́ afternoon mo wà ń jọ yẹn bó ṣe wá lọ kó ẹrù ní ṣọ́ọ̀bù tó kó ti lé nìyẹn bó ṣe sá lọ yẹn at the end of the day ṣá kòkó lọ lé gan tí mo gbìdí ṣe wàhálà lé lórí tí mo kọ́ fún inú igbó kan ló lọ ló lọ lìkì mọ́ lẹ́yìn ìgbà yẹn mo wá gbéra mo wá lọ sí ìyàgànkú mo wá lọ complain níbẹ̀ mo wá lọ report yẹn bẹ́ẹ̀ gbogbo statement everything wọ́n dẹ̀ ti approve ẹ̀ wọ́n ní kàn lọ arrest ẹ̀ mo ní àwọn lè arrest màmá màmá kọ́ ni ó ṣẹ̀mí ẹni tó ṣẹ̀mí náà la máa wá kàn láti August twenty nine ìwé yẹn wà ń bí nsìn láti ń wa àmọ́bi tó tó lìkì mọ́ nígbà tó wá di eh, September twenty nine. kí ni complaint ẹ make ní ìyàgànkú tí wọ́n fi ní kẹ́ lọ arrest ẹ̀. ó sì ẹ eh, ó kó ẹrù ó sì lè ní sì lè ní ìwé ẹ wà ń bí báyìí so àtìgbà yẹn náà ti invite ẹ nígbà tó dẹ̀ di pé nígbà tó dẹ̀ di pé ó lọ ẹ mo wá wà nílé ńjọ́ kan mo ṣe náà ìtìmọ́jú mò ń sùn lọ́wọ́ mo wá wà nílé bó ṣe mú àwọn ọlọ́pàá méjì kan wá nìyẹn láì mọ̀ pé oyún yẹn ti ga sínú ẹ̀ nígbà tí wá dé kò wá lè sọ̀kalẹ̀ nínú mọ́rúwá mo wá ní ṣé kò sí madam wọ́n ní dp oríta fẹ́ rí mi nígbà tí mo dẹ̀ kúrò ẹ̀ mo ní mo bọ̀ mo fẹ́ lọ change torí pé mo ṣẹ̀ṣẹ̀ ṣe náà ìtìmọ́jú mo ní ojú oorun lẹ ti jí mi wọ́n á sọ fún mi pé òkè kí n má wọ̀rí àwọn dẹ̀ lọ sínú mọ́rúwá èmi dẹ̀ gbé báàkì tèmi bá tẹ̀lé wọn lọ bàtà ṣàdébẹ̀ ṣá mo wá ní kí ló kí lẹ kí ni allegation tẹ fi kàn mí wọ́n wá ní wáìfù mi ló wá tó sọ yìí pé mo fẹ́ gbé ọ̀rọ̀ òun sórí Facebook yìí pé àti pé òun kíkan fún òun láàyè kí òun lè máa ráyè máa wá máa wo àwọn ọmọ ah, mo wá ní wo àwọn ọmọ àṣà o mo wá ní kí wọ́n bá mi béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá yẹn pé ẹni tó ló pè ń yẹn as a police officer ó yẹ kẹ́ ẹ lè ṣe investigation kẹ́mẹ́ ẹni tó ló pè ń kó tó di pé ẹ tẹ̀lé wa so wọ́n ṣáà ní kí n má bínú pé iṣẹ́ àwọn làwọn ń ṣe at the end of the day ṣe àwọn wa mú mi àti ẹ̀ lọ sọ́dọ̀ DPO bá a ti mọ̀ ẹ̀ déjọ́ DPO a dẹ̀ ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ nǹkan kan ní DPO mo wá sọ ọ̀rọ̀ yẹn dé stage pé ọmọ tí ó ń bá sùn ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ yẹn tó ń sọ fún mi mo ní kódà gan orí fóònù ẹ̀ tó gbàgbé sílé ńgbà tó ń kó ẹrù mo ní orí fóònù ẹ̀ ni àwọn ọmọ ẹ̀ ti júwe bọ́ọ̀ yẹn fún mi mo ti kọ́pì ẹ̀ sórí fóònù mi bíi ní ọlọ́pàá yẹn ní kí n dà kí n kí n sẹ́ǹdì kọ́pì ọmọ yẹn sí òun at the end of the day ṣá ọlọ́pàá yẹn ṣá ni kí n jọ mo fọlọ́n bẹ̀ mí pé torí tí n bá ní mo fẹ́ àrẹ́sì ẹ̀ báyìí wọn ò lè ti mọ́lé mọ́jú wípé kí n jẹ́ kó bímọ inú ẹ̀ pé tí n bá ti jẹ́ kó tó bá ti bímọ inú ẹ̀ tán pé yes mo wá ní àǹfààní láti lè lọ àrẹ́sì ẹ̀ létà ṣá nígbà tí mo wá gbọ́ ní November kó bímọ èmi náà dẹ̀ túkọ̀ ẹ̀ mo mo take step láti lè sọ pé mo fẹ́ àrẹ́sì ẹ̀ gbà tí mi ò rí àrẹ́sì torí àárí àmọ́ ibi tó wà mo wá fi lọ bá lọ́ọ̀yà pé kó bá mi kùtì àwọn tó ń gbénu ilé yẹn kan kùtì ẹ̀ kúrò at least téèyàn bá kùtì ẹ̀ òun náà lè yọjú at the end of the day àmọ́ solution sí gbogbo nǹkan tó kó gbogbo nǹkan tó kó ń sìn ó wà ń bíbà so. ẹ jẹ́ kí n rí list àwọn nǹkan tí wọ́n kó. bí èèyàn ẹ ọ̀rọ̀ tí bàbá ń sọ torí mi fẹ́ kí ọ̀rọ̀ yẹn pọ̀ torí àkókò wa ò tó nǹkan ṣùgbọ́n nínú ìwé tó wà lọ́wọ́ mi ń bì mo ti rí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Yétúndé Táíwò àbí Yétúndé Yétúndé Táíwò ni àbí Yétúndé Àgbì. orúkọ bàbá ẹ̀ ní Táíwò. Ayetunde Agugangan ló ń jẹ́. Eh, you are complicating this matter have you removed your name from her name. <laughs> irú wedding wo lẹ ṣe. a ṣe wedding o orí mi lẹ́gbẹ̀ẹ́ ganan la fẹ́ ra wa. ok ok Yétúndé èwo ni kí n pè é dákun ẹ̀yin méjèèjì. ètò bá ti wù yín ni. <laughs> ok ẹ̀sùn tí wọ́n fi kàn yín ni pé club connect wà lálẹ́ wọ́n ní ẹ lọ ẹ jí forty eight thousand naira owó ilé rẹ́ǹtì. bẹ́ẹ̀ni lọ gba n ṣọ́ọ̀bù. ṣọ́ọ̀bù mi. being direct collected from the complainant tenant for one shop along with several properties namely ah. àwọn ah. property tẹ̀tún Blue bug, blue bug drum méjì àgbá. owó mi mo fi rà. ẹ kó àgbá méjì. bẹ́ẹ̀ni owó mi mo fi rà ẹ gbé dúráyà kan. mi ì gbé dúráyà rárá. ok mi ì gbé dúráyà rárá àdúrọ̀mù méjì owó mi mo fi rà á ni mo fi rán wọn ní yálé kan bá mi ra. medium dryer ah. white colour eh? hand dryer kan ẹgbẹ́ yìí náà lọ. Ah, rárá kò jọ. black container shop ẹgbẹ́ yẹn náà lọ kọ̀ǹtẹ́nà tí mo rà fún un. ẹgbẹ́ gotv lọ àti decoder àti antenna rẹ̀. àbúrò mi lọ ra gotv fún mi. gotv decoder and antenna. tẹlifíṣàn fún mi. two original copies of survey plan two original copies of approved building plan namely mrs yetunde agbi fifteenth empty <laughs> ẹ̀kọ́ kírètì empty kírètì beverages rárá o ẹ̀kọ́ fifteen lọ. mi ò kó o mi ò kó nǹkan ní nǹkan ẹni sí. ẹgbẹ́ àga àga kan single furniture chair. èmi <laughs> mo ṣàga mi fúnra mi. bọ́ọ̀bù ọ̀kan ẹgbẹ́ yẹn náà. mo gbé kankan wọbọlé gbogbo ara ẹ mọ ìgbà mi o. ẹgbẹ́ ẹ̀rọ ọlọ́ta kan. èmi mo rà fún màámi ẹ̀rọ ọlọ́ta mo rà fúnra màámi àwọn ẹgbẹ́ òmùgbà mo rà mo gbé wálé ni. ìkòkò orin ẹgbẹ́. èmi mo ṣe fúnra ara mi ẹ tó ṣe gan nọ́mbà rẹ̀ sì wà lórí fóònù mi <laughs> nọ́mbà ọlọ́pàá tẹ akọgán sì wà lórí fóònù mi ẹ tó mú mi lọ ra nọ́mbà rẹ̀ wà mí. pẹpẹ grinding machines pẹpẹ grandi sáwọn ń sọ. ẹ lọ lọ ta. èmi mo ra nǹkan mi èmi gbogbo tó wà bẹ́ẹ̀ pátá èmi ni mo ra nǹkan mi. ẹgbẹ́ ìkòkò orin nílá méjì. èmi mo ṣe é fún ara mi yálé wọn ti ṣiṣẹ́ sẹ́nu fifty thousand tọ́gbà lóṣù tí ọ̀kàlẹ̀ náà ti rà fún mi. industrial burner tán fi máa dáná méjì. èmi mo ṣe fúnra mi mo fi ṣe rẹ́ńtéèjì gbogbo abáńkọ́lé mọ̀ pé mi mo ṣe rẹ́ńtéèjì tí mo. sìlíndà kan ẹgbẹ́ lọ. èmi mo ní nǹkan mi kódà àwọn gáàsì tó kù nílé táwọn ń lò èmi ni mo fi lórí ìwọ̀n èmi mo ta. so glace. èmi mo ṣe nǹkan mi. ẹgbẹ́ lọ. èmi mo ṣe nǹkan mi o ara alẹ́ ẹ mọ́ gbọ́. standing fan ẹgbẹ́ lọ stanley fanu èmi ò tiẹ̀ ní stanley fanu sílí fanu mọ́ra. ẹ ti fọ́tò fọ́tò fọ́tò tí wọ́n yà. fọ́tò èmi mo yà fáwọn ọmọ mi ọmọ mi wà ń bì. ẹ ti fọ́tò lọ. èmi mo ra nǹkan mi máa ń ṣì mí gan mo máa ń ṣì ọmọ mo sì fẹ́ gbà lọ́wọ́ wọn báyìí torí wọ́n láwọn làwọn rẹ̀ èmi lèmi ra máa ń ṣì mí màá mi ra kan fún ọmọ èmi ra méjì. deep freezer deep freezer ẹgbẹ́ <laughs> èmi mo ra nǹkan mi ọmọ rẹ̀ náà wà ń bì èmi mo ra nǹkan mi ọmọ rẹ̀ ní second born rẹ̀ ní flat screen television ẹgbẹ́. àbúrò mi ló ti ra mi wọ́n tẹ̀ tó àti gbogbo àwọn rìsíìtì oríṣiríṣi ẹ ti kó lé. ẹ kọ́ mú rìsíìtì tiwọn bọ́ọ̀tà. nin yín ti nin ti yín gangan. mo tún jí bọ́ọ̀tà. ẹ jí kó lọ. ẹwà ọmọjọ ọjà. àti ti ọmọ yín tọmọ yín tọmọ yín tẹ bí fún wọn. ẹ jí nin. mo tún jí kó. voters card. mo tún mò náà. tó jẹ́ ti. Yétúndé àgbìsá ń jẹ́ bẹ́ẹ̀. èmi ni mo tún jẹ́ bẹ́ẹ̀. voters card yín ẹ jí ni. mo tún jí náà èmi mo ra nǹkan mi o. ọmọ voters card ọmọ yín náà tún mú kọ́lé. mo tún mú náà ni èmi náà mo ní bọ́ọ̀mọ́ mi ní. electric kettle ẹ jí lọ. Ah, ah kí la wá ní nílé wọn gan wọn è parí ẹ̀ débi pé àdùkò gbogbo nǹkan bá wọn sọ pé. sàfin plẹ̀tì sí bọ́sìn. yé èmi mo mọ̀ ṣe obìnrin ni mí mo fi ń ṣe rẹ́ńtéèjì fáwọn tí yóò bá ṣe ìnáwó mo dẹ̀ mọ́ gba nǹkan mi padà ara ilé ẹ̀ mọ́ gbọ́ a tún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ ti bàbá yìí tó jẹ́ tọkọ yìí. èwo tí wọ́n nu gbogbo ẹ̀ kan sọ tí wọ́n bẹ̀rẹ̀. on the fourteenth of July twenty twenty two lẹ́tí gbogbo ẹ̀. wọ́n rí mú bọ́ta lánàá wọ́n rí mú bọ́ta ń jẹ. it's alright it's alright. wọ́n díẹ̀ lẹ́jí inú ẹ̀ jí tán. èmi mo ní gbogbo ẹ̀ kọ́ńténà yìí tí wọ́n wá ń sọ nípa rẹ̀ yìí one fifty thousand lára fifty thousand torí pé bá mi fi kún lọ́kọ̀ mi fi sọ di mr mrs hundred thousand lówó mi bẹ̀ alákà cooperative mo ti máa ń ṣe meeting ibẹ̀ mo ti ń gbowó tí mo máa ń dá owó padà fún wọn níbẹ̀ adara mi èmi mo dẹ̀ ń gba owó bẹ̀ èmi mo fi rẹ́ǹtì tí mo ń gba owó bẹ̀ ní ìdí ọya tí ilẹ̀ rọ̀ fifty thousand lówó tèmi thirty thousand ní tiwọn tó ra tó ra kọ̀ǹténà kan síbẹ̀ that is eighty thousand èyí ò gan náà fi gbẹ́gbẹ́sẹ̀ pé ọkùnrin ló ń fún mi lówó tí wàhálà fi ṣẹlẹ̀ ipe gbogbo tí ń rówó kẹ́mi pa dídá tì. ẹ dákun gbogbo ilẹ̀ ẹ̀rọ tẹ́ ń sọ. ilẹ̀ ẹ̀rọ yẹn wà ní ọ̀nà ọ̀dọ̀ ọ̀nà ọ̀dọ̀ abágbọ̀dọ̀ ọ̀nà eléwé straight ọlọ́sàn ọlọ́sàn. sọ́nà ìjẹ̀bú náà ni. ọ̀nà ọlọ́sàn mi. sẹ́lẹ̀ ẹ̀rọ kan náà ni. ilẹ̀ ẹ̀rọ ni o. lẹ́rọ̀ ilẹ̀ rọ̀ èmi mo ní fifty thousand tí mo fi ilẹ̀ torí ọjọ́ iwájú àwọn ọmọ náà ló jẹ́ kí n ra bẹ̀ calm down calm down. Eh, gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ eh, eh, calm down ẹ calm down ẹ súnmọ́ microphone yẹn sẹ́mi tó lóyìnbó ń pè ní infidelity sẹ́mi infidelity níwájú ọlọ́run àtèèyàn táì pè jẹ́rìí rọ́ ọwọ́ yín ò mọ́ tààrà sí bàbá yàrá yín ò mọ́ ẹ ẹ ẹ ẹ ń sojú méjì ẹ latan ẹ kó tó di pé because ìgbà tẹ́yìn sọ̀rọ̀ fún wa ẹ sọ pé ara bàbá yìí ò yá ni lásìkò tó fi fi yín lẹ̀ yẹn ẹ sọ pé ó kàn pa yín tì sínú ilé ó lóun ti rí odò ẹlẹ́jẹ̀ tútù kan pé kò ta sí yín mọ́ kò dá yín lò mọ́ torí ẹ̀ lẹ́ fi iná ṣẹ̀ síta bàbá àwọn tó gbọ́ ètò yìí tí wọ́n pìlẹ̀ fún yín àbí tí wọ́n ṣàlàyé fún yín. ẹ ṣe sà ẹ mo tiẹ̀ sùn jọ yẹn torí ìjẹta la wá síbí báyìí. n ṣe àwọn èèyàn ṣàlàyé fún yín. ẹ wọn kàn ṣe mọ kò ní dàbí kí èmi gangan gbọ́ fúnra mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bọ ara ẹ̀sùn tẹ́ fi kàn yín nù. <laughs> ṣé wàá rí èmi ti mention ẹ mo lọ ṣe operation ni. no mo gbọ́ mo gbọ́ náà mo fi sọ pé àwọn ò sọ fún wa pé <laughs> operation lẹ lọ sí i so at the end of the day tẹ́tọ́ wá tó ọdún kan àtòsùn mẹ́fà lóòótọ́ operation yẹn tó ti jiná. irọ́ february february nine last year ni mo ṣe wọ́n dẹ̀ fún mi ní three to four months láti fún síkọ̀ fúnlé so lẹ́yìn ìgbà yẹn ni mo rí àríṣà ẹ̀ kò ní ṣe fún mi kò ní tí kí ẹ <laughs> at the end of the day ìní ẹ ṣáà change mo ṣáà lè padà several times. it's all right. it's all right, baba ẹ má wọrí so inú ọ̀rọ̀ yìí yẹn àwọn ti lóyún ó ti lóyún wọ́n wá fẹ́ kẹ́ ẹ súnmọ́ àwọn. exactly lẹ́fi wá sọ pé ẹ ní láti ṣe tẹ́ẹ̀sì fún kódà mo pe màmá ẹ̀ gan láàárọ̀ ọjọ́ yẹn nígbà tó wá bẹ̀ mí. àwọn wàá dúró de tẹ́ẹ̀sì yẹn wàá dúró de tẹ́ẹ̀sì yẹn mi wá lọ fi iṣẹ́ gbàgbé ló fi gbàgbé lé kásìrì má bàa tú tó fine ó wá dùn ẹ̀yin bẹ́ẹ̀ ṣe kúrò nílé. mo kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mhm. pé mi ò gbàbẹ̀ lọ pé wọ́n ò gbé mi gbìn ọ̀rọ̀ mi ò yẹ tí wàá sọ pé ẹ̀ka lẹ́ńbẹ̀ ọ̀hún tó máa jí láàárọ̀ ọjọ́ kejì tó jẹ́ pé wọ́n ti gbọ́ pé ó ti pass away hmm. wọ́n dẹ̀ máa sọ pé ẹni jẹ́ kí wa lálẹ́ àná tó kọjá àdẹ̀ mọ́ bó ṣe jẹ́ ẹ understand so mo ń dúpẹ́ fọlọ́run fún yẹn. Eh, ní ti jíjẹ́wọ́ káàní wulẹ̀ fi ọ̀rọ̀ pamọ́ síra wa ó dùn yín bó ṣe lọ. ẹ kò sí bí òṣè ní dùn yan ọgbẹ́ ọkàn ni ọgbẹ́ ọkàn. bẹ́ẹ̀ni i feel your pain i feel your pain eh, ìyàwó tẹ fẹ́ tẹ jọ ń jẹ dídùn tẹ jọ ń lọ tẹ jọ ń bọ̀ tó wá jà pé ìgbà tí sickness wá dé ló wá di pé o lè máa dúró ní sùúrù fún mi mm-hmm. tó mò ń bọ̀ mò ń bọ̀ màdàmù o lè ní sùúrù fún mi tó fi wá kó tó fi wá gbé ẹrù bọ́ta tó wá di pé o sì lọ náà nu o sì fọkọ náà nu lábẹ́ ọ̀dẹ̀ mi lẹ́sẹ̀ rántí pé ńgbà tẹ́ ti kọ́kọ́ lọ sí eh, alága àdúró bẹ́ẹ̀ni ẹ sọ pé gbà náà wọ́n sọ fún yín pé wọ́n tóòsì àwọn wọ́n tóòsì àwọn bẹ́ẹ̀ni pé tóòsì àpọ̀ ẹ̀sálì ẹ̀wọ́n á rán wọn létí pé tóòsì àrẹ tọ́pọ̀ lónìí ọwọ́ ọ̀tọ́jú mi tọ́wà láàrẹ lọ́jọ́ tó sà pọ̀ o tẹ́ ń bá rí ọ ní ìsìn kan sí ọmọ pé o ti bímọ so ìyẹn mo fẹ́ kí ẹ rí bíi pé wọ́n sì dáńgbà yẹn wọ́n ó sì ṣèyàwó dáadáa ńgbà yẹn ló fi délé ló fi sọ fún yín torọ obìnrin tí ọkùnrin bá bá sọ̀rọ̀ ńta tó bá gbọ́ tàbọ̀ gbà kò ní sọ fún ọkọ rẹ̀ ńlé mọ́ wípé tóṣítà pọ̀ pé ọkùnrin ẹnìkan ẹ̀ tóṣítà òun so as at that time wọ́n sì ń ṣe ìyàwó gidi now torí bó ṣe dùn yín tó yẹn ní ẹ fi ka gbogbo kinní yìí o kìí ṣe pé ya kinní yìí ń jẹ yín o. ìṣepò ń jẹ mí but ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Hmm. now ọmọ kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ jẹnẹrétọ̀ hmm. tí mo rà fún ga tó báyìí so ó ń láti ṣe wáyà kan lọ sí ṣọ́ọ̀bù ọmọ yẹn èmi gan ọmọ bí mo rọ́ ọmọ yẹn gan báyìí mi ò dá mọ̀. ọmọ tí ń bá ìyàwó yín sùn. exactly fọ́tò ẹ̀ wà ń bì ó wà lọ́wọ́ mi. ọmọ ti dọkọ ẹ̀ báyìí. ẹ eh, ah, mi ò kò sí problem but mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọn pa mí sí àbọ̀jọ́. tí n bá padà mọ̀ pé ìyàwó yín dágbé ni tí n bá ní ọ̀padà sọ́dọ̀ yín kan kò ṣeé ṣe mọ́. Ah, <laughs> anike leg sir anike leg torí ikú pa ni obìnrin ni nǹkan tí mi expect láyé mi ló ṣe fún mi tí mi ò dẹ̀ lè ọgbẹ́ ọkàn ni ìmí títí létí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ó lè kọ́ ọkàn ní kúrò nbẹ. àwọn ọmọ mélòó náà bí fún mi. ọmọ márùn ló bí fún mi ẹ wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ mẹ́rin ló wà lọ́dọ̀ àti kékeré gan ló wà lọ́dọ̀ mi kódà wọn rí ọ̀rọ̀ ẹ̀rọ títí dalẹ́ rí ẹ ṣáwá eléyìí tó dúró yìí ilé tó dúró òun ni second born òun ló sométí aṣọ lọ ẹ mọ ìdí tó fi sométí aṣọ bí ó ṣe wà yẹn sìn ẹ ẹ ní skul wọn ní skul tí àwọn ọmọ yẹn lọ ó máa ń kọ́ wọn pé kí tíṣe pé wọ́n sọ pé kí tíṣà ní káwọn gbowó wá ẹ máa gbọ́ o pé káwọn gbowó wá wọ́n dẹ̀ ti gba almost fifteen thousand eight hundred lọ́wọ́ mi mo wá pè kan lára àwọn tíṣà wọn wípé báwo lọ̀rọ̀ ṣe rí báyìí ojoojúmọ́ lẹ̀ ń gba owó lọ́wọ́ àwọn ọmọ kí ló dé ni àwọn tíṣà wọn wá invite mi wá ẹ understand mo tẹ̀ fẹ́ lọ sí minister of education gbà yẹn ká ní mo lọ direct ni wọ́n bá expel àwọn ọmọ ní school by the time tí mo fi tí teacher yẹn fún pè mí wọ́n pè ní mrs ọlájídé ìgbà tó pè mí tí wọ́n wá sí tí mo wá sí staff room wọn ni wọ́n pe àwọn ọmọ yìí wọ́n wá ní ta ló ní kẹ́ máa gba owó wá lọ́wọ́ dáàdì yìí wọ́n bá kúnlẹ̀ wọ́n dẹ̀ ṣe kúnlẹ̀ báyìí náà jẹ́wọ́ pé dáàdì mọ́mì àwọn ló ń sọ pé káwọn máa gba owó lọ́wọ́ mi ẹ ti understand ẹni tó bá parọ́ lálẹ́ wà lọ́rùn àwọn tó sì jẹ́ witness àwọn teacher yẹn wọ́n sì wà láyé wọ́n wá invite òun gangan wípé kó wá sí school di bí mo ṣe ń sọ̀rọ̀ di èyí kò yọjú sí school yẹn ó ń sá ni àwọn ará school lè pè àwọn ará àdúgbò náà lè pè nísìnyí sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. there is no doubt about it ah. Ah, kò ṣe pé bóyá tó bá yẹ pé gbogbo ẹ̀ ń sọ yìí láti rí i pé ìyá yìí ò dá ni eh, kò sí there is no doubt about it hmm. wọ́n lè má burú tó bẹ́ẹ̀ ṣe sọ. So Ah. wọ́n lè mọ́ bàjẹ́ tó bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n kì í ṣe pé àwọn náà dáa tán so ti yẹ yín kì í ṣe pé àwọn náà dáa tán now mo fẹ́ ká kọ́ sọ̀rọ̀ lórí eléyìí ẹ sanwó fún lọ́ọ̀yà tó bá yín kọ́ kínní o. mo sanwó fún. inú ló bí yín o. Ah. inú yín ó ti tí o fi report nígbà tán tán tán tán ó mú ó mú kéèsì lọ sí eh, oríta sísun inú yín ó ti rọ̀ báyìí o ó mú kéèsì lọ sí oríta sísun because inú mi ò le. ẹ̀mọ̀ inú kò sí pé inú yín le as in kí ló bá inú bí yín ní táìmù yẹn bọ̀ inú yín ò ti báyìí pé inú ò bí yín báyìí ni mo sọ yín júwe o kò sọ pé yàrá sórí o kò sọ pé àwọn ọmọ náà yín àbí. ọmọ náà mi. ẹ ẹ rò mẹ́jọ <laughs> ẹ rò mẹ́jọ ẹ padà now ìdí tó jẹ́ kí n bẹ́ẹ̀ ni pé mo fẹ́ mọ̀ bóyá ẹ sì fẹ́ gba gbogbo kinní ẹ ti kúrò lórí ẹ̀. ẹ eh, tí bá tiẹ̀ máa gbà kó tiẹ̀ kọ́kọ́ sì yọjú sí station yẹn náà because ẹ eh, wọ́n wọ́n wọ́n expect ẹ̀ ń bẹ̀ wọ́n wá wanted sí ni níbẹ̀ wanted sí ni so ẹjọ sá before ẹni yàgàn kù ni. now finally kẹ́ ẹ tó sọ tọ̀dọ̀ yín ẹjẹ́ mi ò béèrè tèmi kí n gbà pé torí kó lè bá a yọjú lẹ fi fún màmá ní quit notice gẹ́gẹ́ bí n tẹ sọ lẹ. ẹ yọ kì í ṣe torí ìyẹn mo eh, ẹ ṣe mọ tí n bá fún wọn ní quit notice ìgbésẹ̀ tí wọn ọ̀tọ̀ ìgbésẹ̀ tí eh, òun náà tọ̀ ẹ ti understand so ìgbésẹ̀ ti màmá ọ̀rọ̀ ilé nìyẹn. lọ́yìn gbà tẹ̀ sọ ẹni tó jẹ́ kẹ́sì bẹ́ẹ̀ ni pé tẹ bá fún màmá ní quit notice pé yóò yọjú. a yọjú tí a mọ̀ pé tá a bá fa gbùrùgbùrù ó fa gbó kéèsì wọ́n dẹ̀ ṣe ń lọ kóòtù nígbà nìyẹn. wọ́n á fẹ́ mọ̀ pé ṣe mean quit notice ni abẹ́ mean ni àbí kẹ́ lórí wọn ni. irọ́ mo mean yẹn. it's alright ẹja gbé yẹn lẹ́nà lónìí yọjú yẹn ẹja gbé lẹ́nà. Eh, madam. yes sir tí ọlọ́pàá tán mm. anybody kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe fẹ́ rí tó bá ti competition against èèyàn lọ sọ́dọ̀ ọlọ́pàá mm. the next thing tọlọ́pàá ó ṣe lábẹ́ òfin wọ́n á invite ẹni tí wọ́n competition against ẹ̀yìn mm. ẹ̀ kì í sọ̀daràn tẹ́ ẹ bá dọ́dọ̀ ọlọ́pàá wọ́n wàá ka petition sí yín létí tẹ́ bá ti wá ka gbogbo ẹ̀ sí yín létí bí mo ṣe kà á yìí pé ojú kìíní omele omele ẹ wàá dọ́lọ́pàá lóhùn nítorí mo mú èmi mo ní o kọ́ lọ mú rìsíìtì tó fi rà wá o èmi mo lélẹ̀ o èmi mo lélẹ̀ o àwọn ẹlẹ́rìí mi ni o tọ́lọ́pàá bá ti wá clear yẹn tán ọlọ́pàá ò ní ẹ máa lọ most especially issue tó ní í ṣe pẹ̀lú ọkọ àtìyàwó ẹ ní issue kankan ẹ yọjú sọ́lọ́pàá ìyẹn kékeré nìyẹn ẹ máa gbọ́ mọ̀ ń bọ̀ mo sì wà lórí ẹ̀ now uh, baba ilé tẹ́ ẹ ti fún màmá obìnrin ní quick notice obìnrin ló ń lò ní ibi tíṣù wà gangan nìyẹn right wo lẹ ní láti lọ fún ìyá ẹni tó nílé kó kú òrèlé ọmọ rẹ̀ tẹ fún ní quit notice. ẹ ṣe ẹ lọ́rọ̀ ilé yẹn láti ilẹ̀ wá lèmi àti bàbá ẹ̀ ti jọ agree torí ngbà yẹn ẹ mo ti fẹ́ yàwó kan tẹ́lẹ̀ tí àwọn èèyàn ti lọ àṣemáṣe náà ló ṣe tó fi lọ so gbà tèmi fẹ́. òun náà yà lè ní. ẹlẹgbẹ́ pé ó yà lè ní ìdí ni pé ọkùnrin ló ń gbọ́kùnrin wálé. ó ti ẹ̀gbẹ́ tiẹ̀ wá nílé ó gbé wá sílé ni ó gbé wá sílé ni so nǹkan tó wá ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ìgbà tí òun tí mo ṣàlàyé fún pé bàbá o ọmọ ẹ̀ ní òun máa fẹ́ mi o ìgbà tí mo dẹ̀ ní ìgbà tí mo wà lóríta ìgbà yẹn mo ṣe studio ìgbà yẹn ni mo pàdé ẹ̀ so ìgbà tí mo dẹ̀ pàdé ẹ̀ ó ń bá yàn ṣe ọmọ ọ̀dọ́ lọ́kà ńbẹ̀ ni so ìgbà tí mo dẹ̀ rí ó máa wá wo fíìmù ní ṣọ́ọ̀bù mi mo dẹ̀ ṣàlàyé fún pé kí ló ń ṣe wọ ọmọ yìí. mi ò bí lè pé bò lẹ fẹ́ o. ok ok mo fẹ́ mọ̀ nípa ilé yẹn kí ló dé tẹ́ ẹ fi fún ìyá rẹ̀ ní quick notice nínú ilé rẹ̀. ṣé ẹ rí quick notice tí mo fún nínú ilé yẹn èmi ni mo kọ́ ilé yẹn right from beginning owó mi ni mo fi kọ́ ọ̀rọ̀ mi ò yé yín báyìí bó dẹ̀ ṣe wà yìí ìgbà tí mo fẹ́ ra ilẹ̀ yẹn máa kan wà tán pè ní bàbá Bímbọ́ ẹni tó nẹ́ẹ̀sì sí mi nílé mi ọ̀dọ̀ mi òun ni mo fi lọ pé mo fẹ́ ra ilẹ̀ pé mo dẹ̀ wá ilẹ̀ olóòótọ́ òun ló wá introduce mi sí máa yẹn èmi àti máa yẹn la wá lọ síbi tí a ti lọ ra ilẹ̀ yẹn. kí bàbá Bímbọ́ wà láyé. ó ì wà láyé bàbá ní sùúrù bàbá Bímbọ́ wà láyé ṣé wàá rí nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé èmi wá ṣàlàyé fún dáàdì ẹ̀ torí dáàdì ẹ̀ sọ pé àwọn fẹ́ kó fọlọ́run mẹ́ta mo ní èmi ó ṣe nǹkan tí má ní gbàgbé fún wọn ọ̀rọ̀ mi ò yẹ níbẹ̀ torí ẹ̀ lèmi ṣe fi orúkọ ẹ̀ sínú ìwé yẹn bàbá ẹ̀ gan ó wà lára àwọn tó sign undertaking fún mi ṣé ọ̀rọ̀ mi ti yé níbẹ̀. undertaking wípé. ọ̀dà agreement undertaking agreement and memorandum eh, undertaking. what what is there. what what is the content of that undertaking. between both of us uh, let me see that tó bá kọ́lé fún ọmọ mi o kò gbọ́dọ̀ dá ẹ o kò ní kọ́ ẹ lẹ́ o ìwé lọ́ọ̀yà lélẹ́yìí o undertaking agreement memorandum of understanding eh. between mr engineer olumuyiwa agbi eh. and mrs yetunde agbi this understanding memorandum of understanding is made this twenty-third day of october twenty ten between mr engineer olumuyiwa agbi of Magana State, Ibadan, Oyo State of Nigeria. Wọ́n ṣàkọlọ on the one part Mrs. Yetunde Agbe of Magana State, Ibadan, Oyo State of Nigeria referred to as second party on the other part. The first party purchased a piece of parcel of land measuring approximately one plot okay. situate line behind the, behind ah being described at Magana Estate along Otenya Road, low cost house, Ibadan, Oyo State of Nigeria for the sum of two hundred thousand naira only, full paid by the first party to the vendor. in the first party. Thanks. A land transfer sale agreement was exhausted and respect of the purchase it is hereby agreed and understanding as follow the second party shall be of good manner and behaviours the land transferable agreement refer to bla bla bla Okay, ó dà kó ti ń yé mi bọ̀ báyìí o ìwé yìí sọ pé máa yìí ló ra lẹ̀ yìí nínú àwọn tó sáyìn dé ìjọ òní bàbá yín kú. dáàdì mi kú ní twenty twenty two àbí twenty two ya two thousand àbí. twenty twenty one april twenty five ni bàbá ẹ̀ kú. april twenty five twenty twenty. twenty twenty one twenty twenty one ló kú. twenty twenty one Okay. sign engineer Olumuyiwa àgbì ẹ̀yìn àbí. bẹ́ẹ̀ sá r a akiwumi esquire okay lọ́ọ̀yà nìyẹn mrs yetunde agbi tani. èmi ni yetunde agbi. taiwo. agbára kọ́ lówó agbára kọ́ lówó. bàbá ẹ̀ bàbá tóbi. s three stroke six four six Alalubosa compound lábọ̀ èrè ìbàdàn. babaláwo bàbá yín. bẹ́ẹ̀ni. tírélà wọn wà. irọ́ babaláwo ni babalisi ni. tírélà wọn ti sẹ́ẹ̀jọ kò wá tírélà wọ́n ṣe tẹ́lá wọ́n dẹ̀ dísẹ́ ìjókòó. ok ìwé yìí sọ wípé. kò fọ́. ok ìwé yìí sọ wípé tí ẹ bá tẹ̀lé àṣẹ bàbá yìí wọ́n gba ilẹ̀ yẹn lọ́wọ́ yín. wọ́n gba gbogbo ilé yẹn kankan lọ́wọ́ yín. now ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀. ẹ lè sọ̀rọ̀. ok sir ọwọ́ ta lẹ́yìn ti ralẹ̀. ọ̀dọ̀ bàbá bímbọ̀ tán sọ yẹn gangan ni mo ti ralẹ̀ nọ́mbà wọn dẹ̀ wà lórí fún mi. ṣé bàbá bímbọ̀ wà láyé. wọ́n wà láyé wọn tí kú. <laughs> wọ́n wà láyé. ta ló mú yín lọ́dọ̀ bàbá bímbọ̀. èmi nígbà tí mò ń dájọ́ ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi. ta ló mú yín lọ́dọ̀ bàbá bímbọ̀. ọ̀rẹ́ mi tí wọ́n pè ní mọ́mí small. ló mú yín lọ́dọ̀ bàbá bímbọ̀. bẹ́ẹ̀ni àwọn gò tí ì mọ̀ pé mo fẹ́ ralẹ̀ tèmi àtọ̀rẹ́ mi. ìgbà tí wàá torí pé ẹ sọ ní ọjọ́ tẹ wá ẹ jẹ́ pé bàbá Bímbọ́. ẹ fún mi nọ́mbà wọn. mi nọ́mbà bàbá Bímbọ́. kálẹ̀ bàbá mi. bàbá ẹ ta ló máa sọ̀rọ̀ ìsà. bàbá Bímbọ́ ló máa ń sọ̀rọ̀ sà. yẹ sà ṣé ẹ mọ àwọn àgbì fámílì àgbì Yétúndé àgbì àti ọkọ rẹ̀. bẹ́ẹ̀ ni sà mo mọ̀ wọ́n dáadáa. ẹ dákun ẹ̀yin náà ń gbọ́ ètò yìí bọ̀ ẹ wà pẹ̀lú wa tẹ́lẹ̀. ẹ mọ wà pẹ̀lú yín. ọ̀dà ẹ sáré bẹ́ẹ̀lì wa pápápá ta ló nílẹ̀ ta ló ra lẹ̀. yétúndé ló ra lẹ̀ fà. yétúndé ló ra lẹ̀ lọ́wọ́ yín. ọ̀rọ̀ tí bàbá yẹn sọ irọ́ funfun tó jìnnà tó tọ́ ni mo fẹ́ tó wá jẹ́ pé mo jẹ́ ọmọ fẹ́ mi sára tìbí. bí <laughs> kankan sọ̀rọ̀ lẹ̀ rí láyé nítorí kó mọ̀ bá dàbí ẹni wípé tọmọ yẹn bá ń bá mi sọ̀rọ̀ léta táwọn yẹn mọ̀ rú pé bóyá bàbá yẹn àtọmọ yẹn mọ̀ tó ń fẹ́ra wọn ẹni mo fi ní kó lọ fọ́pọ̀ Eh? bó ṣe rí ọ̀rẹ́ ẹ̀ ló ń gbélé ọ̀dọ̀ mi ní tẹ́nàntì mi nítorí wípé mo lọ kan lẹ́kan bìkan ni wọ́n rí ní ọ̀rẹ́ mi sọ wípé tó bá dẹ̀ dájọ́ yẹn tán o kó lọ bá dádì o wípé dádì máa ń bá àwọn èèyàn ra lẹ̀ o ní wọ́n ti wá bá mi hàn àtọ̀rẹ́ gbàtà wá bá mi hàn àtọ̀rẹ́ ó ní ìhun dájọ́ kan tó máa gbóhùn fẹ́ ra lẹ̀ mo ní wá tó bá láyé kéré àmọ́ gan náà ó dẹ̀ ló ń láìkẹ́ gọ́sùn gbùdọ̀ àwọn tó wà mọ́ gan náà dẹ̀ fi lẹ̀ kan lọ̀ mí àwọn bàbá táyé mọ́ gan náà wọ́n dẹ̀ ti kànlẹ̀ lọ nígbà bá ní òkè òṣùwọ̀n ṣùgbọ́n kẹ́yìn tó lè bọ́ ọlọ́wọ́ sí nǹkan kan tó ládùúgbò lájọ́ ń gbé jẹ́jẹ́ ni máa ń lọ bó ní wàá pe ọkọ ẹ tọ́kọ ẹ ó lọ́wọ́ sí ntọ́kọ́ bá lọ́wọ́ sí ní lálùbáríkà tó dẹ̀ lọ́ọ́ pe ọkọ ẹ wá máa yẹn gbà máa yẹn lọ́dọ̀ mi ó ní ah dáàdi bí mo fi ẹ ní ah ẹ pẹ̀lẹ́ sà ah ẹ ṣé o ó ní sọ́jọ́ ẹ̀ ni o ẹ ṣé o ẹ ṣé o mo dẹ̀ ní ó yá má lọ gbé máa ṣìn ẹ̀ wá ó bá fi jọ gbé wa lọ bẹ̀ làtó dẹ̀ gbé wa lọ bẹ̀ njọ́ yẹn tá ilẹ̀ yẹn àti àwọn àbátáyé tí wọ́n fún wa wọ́n rí everything lọ́ba dẹ̀ sọ pé ó kì gbàtà ń bọ̀ adé ìdíkan ní à ah, ó ní àṣẹ àdúgbò tó ṣe nílò òun pé bí ìdí pé kó wà òkè gan ní ìdí ọ̀pẹ lọ́rùn bí ìrókò tó nígbà tá a lè tó báyìí pé àwọn wá ní next week ó wá sanwó inú ìgbà lọ́wọ́ obìnrin yẹn ti tú owó yẹn ń jọ yẹn tó ti kó fún wa nígbà tó lóò tẹ̀sẹ̀ gba àjọ yẹn nígbà tó ń dá lọ́lọ́ ti sọ fún mi àdẹ̀jọ lọ́bẹ̀ àwọn tó wà ń bẹ̀ tó mẹ́ta tí wọ́n já wọn ọmọ onílẹ̀ àbá gẹ́gẹ́ nílẹ̀ yẹn wà máa yẹn o ebi àti ọjọ́ sọ̀rọ̀ kankan àti amáyé aládùúgbò àjọ lájọṣepọ̀ kankan ètò ìpínlẹ̀ àbá kan sára irun pátápátá tó dènà sóòtọ́ ni mo fi àlùkùránì ọlọ́ àtijọ́ tí ó pè mí nìkan àtọ́lọ́ nínú sàárè mo fi búra. àdìbìnbọ mhm. ẹ ṣe díẹ̀ náà lálẹ́ iná ó ṣeé ṣe yóò súnmọ́ kẹ́ ẹ wá bọ̀ mò ń bọ̀ mhm, mò ń bọ̀ ẹ kọ́kọ́ ṣe ìtàlẹ́ iná ẹ ṣeun. bàbá bàtà ń gbọ́dọ̀ bàtà àdìbìnbọ yẹn báwo lẹ ṣe ń fi. ọ̀rọ̀ wọn yà mí lẹ́nu ni ìdí tí mo fi ló yà mí lẹ́nu ni pé bàbá Bímbọ́ láńlọ́ọ̀dù ní ládùúgbò èmi náà láńlọ́ọ̀dù ni hmm. ọ̀rọ̀ mi ò yé yín bẹ́ẹ̀ hmm. ẹni tó máa ń wá wá sí ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ yẹn bàbá yẹn ti kú sí wọ́n pè ní Ògúntádé so bàbá yẹn lèmi lọ bá tí mo ṣàlàyé fún pé mo fẹ́ ra ilẹ̀ bàbá yẹn ló wá sọ fún mi pé kí n wá bàbá Bímbọ́ kàn pé ó mọ àwọn tí a lè rí ilẹ̀ gidi rà lọ́wọ́ wọn nígbà tí wàá dẹ̀ rí bàbá Bímbọ́ èmi ni mo fi machine mi gbé wọn lọ sí site ibi tí wọ́n lọ fi hàn wá nígbà tá a dẹ̀ rí bẹ̀ wọ́n á ní ah, kódà gan jọ yẹn gan owó owó tá a fẹ́ tí mo fẹ́ san gbà yẹn owó yẹn ò pé wọ́n á ní mi ò lè sanwó lẹ́ẹ̀mejì mo ní tó bá yẹ pé tá a bá sọ pé àsanwó ilé ìsìn tó bá di ọjọ́ iwájú wọ́n lè àwọn ọmọ nílẹ̀ lè rí ẹlòmíì tó máa ta ilẹ̀ yẹn tó tún máa ju bẹ́ẹ̀ lọ ẹ ti understand at the end of the day mo ṣáà get balance of the money la fi lọ san owó yẹn ṣọ́rọ̀ mi ti yé yín bẹ́ẹ̀ la fi lọ san owó yẹn so bí bàbá Bímbọ́ dẹ̀ ṣe wá sọ pé òun ló kówó jáde yẹn ó yà mí lẹ́nu lọ́ọ̀yà mi gangan lèmi kówó fún Mm-hmm. lọ́ọ̀yà mi gangan ni mo kówó fún. lọ sanwó fún bàbá Bímbọ́. no lọ sanwó fún àwọn onílẹ̀ even gan jọ yẹn gan lọ́ọ̀yà ò ilẹ̀ yẹn níjọ yẹn because àwọn ọmọ onílẹ̀ ò pé àwọn ọmọ onílẹ̀ kú mẹ́ta wọ́n wá láti fún wa ní another time pé àwọn tó kù o pé wọ́n á padà wá wọ́n fún wa ní another time bíi four days in tower láṣẹ tó padà ẹ̀ẹ̀mejì ni lọ́ọ̀yà yẹn wá. lọ́ọ̀yà yín sì wà. ṣé lọ́ọ̀yà mi mm. lọ́ọ̀yà ti kú lọ́ọ̀yà ti kú. ẹ̀ tí ń dẹ́rù bá mi pọ̀rọ̀ yìí tó lè bí mi nínú ní gbogbo àwọn ẹlẹ́rìí yẹn ìfẹ́ gbọ́pẹ́ nìkan kan ti kú o. Ah ẹlẹ́rìí ẹlẹ́rìí ti kú ẹlẹ́rìí ti kú ẹ. lọ́yà tó ṣe ìwé yẹn òun náà ló ṣe gbogbo agreement. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹni tí bàbá Bímbọ́ ń wá wa ti kú lọ́yà yín tó mú wa ti kú ẹ bá ń ronú ẹlòmíì tó kù láyé tó mọ̀ pé ìlera lẹ̀ tó ń tí ì kú tó lè sẹ̀rí yín. ẹ mọ̀ pé ó ti pẹ́ tá a ti. ṣé ẹ lè confront bàbá Bímbọ́. ẹ mo lè confront wọn náà bí mo lè confront wọn. gbígbé lọ bí ilẹ̀ yẹn kọ́ ló má ta o. ìgbà tí yàwó yín mú un eh. lọ sọ́dọ̀ rẹ̀ tí àwọn yín mú yín lọ sọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ sì fẹ́ lọ bilẹ̀ ẹ lè gbé wọn lọ because ọ̀bí àwọn yín bá ti mú yín débẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ lọ tẹ́ ẹ̀dẹ̀ lọ́kadà bí nǹkan mú tẹ́ wà mú báyìí hmm. tó wọ̀n wà mú báyìí ẹ lè gbé wọn lọ lè fi kàn ní sẹ́yìn gbé wọn lọ náà. lóòótọ́ ni bọ̀tì nígbà tí ó bàbá Bímbọ́ ọ̀rọ̀ mi ò yẹ yín bẹ́ẹ̀ tí bàbá Bímbọ́ ní kókò ní wá ẹ tó introduce yín sí bàbá Bímbọ́ ti kú. ìyẹn ti kú ó ti kú láti two thousand and fourteen. is that any one from your side that can stand by you kó sọ wípé lódodo ẹ̀yin lẹ gbéyàwó yín lọ báyà bàbá bímbọ. ó ti pẹ́. ẹ ọ̀rẹ́ rẹ tó introduce ẹ sí bàbá bímbọ kan ó ń bẹ láyé ó wà fún yín nọ́mbà rẹ̀ ń sìn kí mú nọ́mbà rẹ̀ wá. mú nọ́mbà rẹ̀ wá. ó fóònù dà. etí máa dùn mí ngbà míì ni pé kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ rò páǹsì tá a wà yìí àmọ́ dùn mí gan-an ó dẹ̀ ká mi lára lálẹ́ yìí mi ní dákọ chamber tó kọ lẹ́tà yìí bó máa kípẹ̀ tí mo bá dẹ̀ wá investigate tí mo bá padà rí i pé fake ni ìwé yìí gbogbo memorandum of, of understanding yìí tó yẹ pé fake ni yóò dùn mí gan yóò dùn mí pẹ̀lú iléeṣẹ́ tí ó bá kọ́ yóò kà mí lára gan yóò kà mí lára gan torí pé. Eh, mi mọ reason ìgbà míì bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí màá máa wò pé nígbà téèyàn méjì bá ń sọ̀rọ̀ tí wọ́n sì ń hun tán sì ń dín tán dín tán dín tán gbé kalẹ̀ fún agbègbègbègbègbè nígbà máa wò pé ẹ dákun ẹnìkan mọ̀ sí ń parọ́ méjèèjì nígbà máa wojú méjèèjì mo ṣe ń wojú àtìyàwó ẹ pé ṣé ẹ ti ń parọ́ mọ̀ pé n ṣe bẹ́ẹ̀ mọ́ o pátá hmm? ẹ̀ kan ẹ̀ wá dín fún wa ẹ̀ ń dín fún wa bẹ́ẹ̀ rẹ mọ̀ pé èèyàn kan parọ́ nù yín hmm? ẹ dákun ẹ jẹ́ àkọsí báyìí ta ni parọ́ nù yín bàbá sẹ́yìn ni. èmi kọ́ mò ń parọ́ mi ò parọ́ rárá rárá. madam sẹ́yìn owó tèmi lèmi kó lẹ̀ tí wọ́n fi ra ilẹ̀ yẹn èmi gangan ni mo kówó lẹ̀ fún lọ́ọ̀yà tó sanwó ilẹ̀ yẹn. ẹ kówó fún lọ́ọ̀yà tó ti kú. ẹ ṣèbí lọ́ọ̀yà ṣe kú ní last year ni láti àmì lọ́ọ̀yà ṣe. ẹ tí bàbá bímbọ́ náà wá wá ẹ tí bàbá bímbọ́ náà wá wá òun náà ti kú. ìwé yìí ìwé ilẹ̀ yìí madam. yes sir. ṣé transfer nílẹ̀ yẹn ni. transfer. direct from the owner ni. direct ni o ọ̀rẹ́ wọn lọ́ọ̀yà tí táyé àpè tán ní pé kọ́mọ̀bá àgbà wa pé ká sọ ten percent ọ̀rẹ́ wọn náà mo sọ ten percent fún lọ́ba wa ṣe ìwé. ten percent o san ten percent. a ò tilẹ̀ yín gan tí wọ́n fi ń tẹ́ fi ń ralẹ̀ tí wọ́n sọ pé wọ́n rà ní eh, nineteen seventy seven. wọ́n sì kọ́ fún wa nìyẹn. wọ́n mọ̀ wọ́n wọ́n wọ́n bàgẹ́tì ẹ̀kẹ́ lè bá a rí rẹ́kọ̀pì pa àtúntàṣì <laughs> eh. yẹn náà wọ́n ti máa ṣe ń sẹ̀kí sẹ́sẹ̀ ní ibi tí wọ́n ti máa gbà á kínní náà àwọn náà gbàrú ẹ̀ ọlọ́run foríjì àwọn gbàrú ẹ̀ rìsíìtì dà. rìsíìtì it's not there receipt is not here. gbogbo ẹ ló kó lọ nínú gbogbo ọwọ́ mi ni gbogbo dọ́kúmẹ̀ntì yẹn wà. ẹ̀yin ẹ má wọrí <laughs> ẹ má wọrí bàbá receipt dà ẹ má wá ẹ má wá. ọdún wo ni lọ́ọ̀yà yín kú. two thousand and twenty-two. twenty twenty-two ok ìgbà wo nìyàwó yín jáde nulẹ̀. july fourteen. twenty. twenty-two. ok twenty twenty-two ìgbà náà lẹ kọ petition after tó ti after tó kúrò tó kó àwọn ẹrù gbogbo àwọn document. ta ló bá yín kọ petition. lọ́ọ̀yà náà ni. lọ́ọ̀yà yín náà ni. kì í ṣe lọ́ọ̀yà tó kú o lọ́ọ̀yà tí ó jẹ́. tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ so chamber ìkan náà ni wọ́n lò láti fi kọ́ chamber náà wọ́n sì fi kọ eléyìí náà. bẹ́ẹ̀ni no ẹ wo ṣé. tó ní undertaking. ilé wọn ti kọ́ láti ìgbà tó ti wà ní liberty kìnínní ti lo ilé liberty road ẹ eh. liberty road náà wà ń gbà yẹn náà gbà wà ń gbà yẹn bẹ́ẹ̀. ok but wọ́n ti kúrò liberty road ní ìsìn. ẹ eh, wọ́n ti kúrò ń bẹ̀ báyìí. ṣé wọ́n ti wá wọ́n ti wá change letter paper wọn pẹ̀lú address. Ah, mi wà lè sọ wọ́n ti change address. wọ́n ti change eh, address. ẹ wọ́n ti change the address. ok so ẹnìkan náà kọ́ ló sign méjèèjì nìyẹn o kò lè jẹ́ the same signature àbí. ẹni tó fún wọn ní quick notice. Hmm. tó jẹ́ lọ́ọ̀yà no quick notice oh, kọ́ ẹni tó sign fún undertaking yẹn eh. àti ẹni tó kọ ẹni tó sign fún petition wọ́n ṣe the same lawyer. ẹ eh, kì í ṣe the same lawyer. okay signature wọn kàn jọra wọn díẹ̀ ní ìgbọ̀n ṣe ìgbọ̀n náà àbí. ẹ wo mẹ́sàn. okay. ẹ má wọlé mo ti rí ohun tó wù mí tí mo fẹ́ rí. mo believe pé photocopy ni. ẹ eh, photocopy ni. we can keep this ẹ lè keep ẹ. tá a bá we can do photocopy. ẹ lè ṣe photocopy mm. ẹ bá ṣe photocopy. so kọ̀sánì nípa ti ẹ máa fún mi ní just only one minute because okay. ibi tí mo ti ń rí tọrọ kọ́bọ̀ ó sọ̀rọ̀ nípa wọn wọ́n dẹ̀ mention ẹ̀ fún mi now níbi tí mo ti ń ṣiṣẹ́ mi ò ní mention orúkọ bẹ̀ wọ́n ń ṣe dáadáa fún mi ń bẹ̀ wọ́n dẹ̀ ń sanwó fún mi ń bẹ̀ wọ́n jẹ mí lówó ọ̀rọ̀ mi ò yẹ ibẹ̀ ni mo ti rí owó tí mo fi tọ́ àwọn ọmọ mi ní school mo dẹ̀ ní graduate nínú àwọn ọmọ mi kódà àwọn ọmọ ẹ̀ gan tó wà ní private school kò sí kankan nu wọn tán lé wálé nu wọn ọ̀rọ̀ mi ò yẹ yín bẹ́ẹ̀ mo dẹ̀ ń tẹ́kẹ̀ àánú lé dáadáa so kó má fi ẹnu ba iléeṣẹ́ tí mo ti ń rí jẹjẹ kó má bàjẹ́ sọ̀rọ̀ mi ti jẹ́ hmm. tó bá jẹ́ pé wọ́n sọ àwọn kankan eh, tó tó fẹ́ ba iléeṣẹ́ yẹn jẹ́ àwa náà apologize ẹ pé wọn sanwó fún yín wọn ṣe kankan. <laughs> wọn ṣe dáadáa sí mi kódà. a ti apologize iléeṣẹ́ yẹn ò ṣẹ̀wọ̀n tí ṣùgbọ́n wà láàrin ọkọ àti ìyàwó a gbọ́dọ̀ fi bring iléeṣẹ́ down a gbọ́dọ̀ fi bring ọkọ gan down àbí ìyàwó gan down so iléeṣẹ́ yẹn kàn má bínú iléeṣẹ́ yálè ẹ̀ jẹ́wọ́ o wọn jẹ staff lówó wọn ò máa treat bàbá yìí o. wọn ṣe mí dáadáa ẹ mọ bínú sí bẹ́ẹ̀ mo ti rówó tí mo fi tọ́ àwọn ọmọ mi ẹ mọ bínú sí bàbá yìí o point number one yẹn point number two tó wà ń bẹ̀ ni pé bàbá àwọn ọmọ márùn ló bí fún yín mẹ́rin bẹ lọ́dọ̀ yín tí iṣu bá wà níbi tẹ́ ti ń ṣiṣẹ́ kí ni àwọn ọmọ rẹ̀ mẹ́rin ti ń bẹ lọ́dọ̀ yín ọmọ jẹ. tí iṣu bá wà níbi níbi ti ń ṣiṣẹ́ ó làwa náà ṣe ń clear rẹ̀ báyìí kí ni àwọn ọmọ rẹ̀ mẹ́rin tó wà lọ́dọ̀ yín ọmọ jẹ ẹ̀dẹ̀ tó rán wọn lọ léèwé so a gbọ́dọ̀ jàjà díjú. wọ́n ṣe dáadáa sí mi o. ètò tún wá tẹ̀lé sà ètò tún tẹ̀lé ni pé màá bẹ̀ yín torí ọlọ́run màá bẹ̀ yín gan wọ́n máa yí ọ wá sí police station. ok sir. ọjọ́ wo lẹ fẹ́ kó wá ìgbà tó bá ti tó bá ti sọ́ńbì báyìí àjọ pàdé ńbẹ. ẹ jọ pàdé ńbẹ yóò wà yóò wà rọlọ́pàá ọlọ́pàá ọ̀ka gbogbo kí àwa gan a ńgbà tá a ti wà involve nínú mata yẹn sìn àwa gan ó wà ńjọ́ tí ó bá wà ọlọ́pàá ọ̀ka kìíní yẹn sí létí wọn ò yanjú ẹ̀ láàrin ara yín yóò lọ bàbá màá wá rọ̀ yìí fún kinní kan tẹ́ ẹ lè ṣe tó lè dáa ẹ ti ní àwọn dọ́kúmẹ́ǹtì tó wà òkè ẹ má da ìyá rẹ̀ láàmú ẹ ní sùúrù. Okay ẹ má da ìyá rẹ̀ láàmú torí gbàgbọ́ tiẹ̀ ni pé òun ló ń kọ́lé òun ìgbàgbọ́ rẹ̀ ìyá rẹ̀ náà ni pé ọmọ rẹ̀ ló kọ́lé pẹ̀lú àwọn dọ́kúmẹ́ǹtì yín tó wà òkè yẹn ẹ sì lọ ilé ẹjọ́ kẹ́ ẹ pè wọ́n lẹ́jọ́. ẹ ṣe ẹ ní dààmú sá ìgbà tí ó invite mi wá síbí níjẹta hmm. mo ti sọ fún àwọn tó interview wa mo là ń lọ court. good torí mo ti kọ́ fún wọn ní seven days mo dẹ̀ tún fún wọn ní i mean fourteen days mo dẹ̀ tún fún wọn ní seven days now mo dẹ̀ láti sọ fún wọn pé à ń lọ ilé ẹjọ́ hmm. ìdí tí mo dẹ̀ fi ní à ń lọ ilé ẹjọ́ ò ju pé màmá bí màmá ṣe wà yìí sìn wọn kò sí bí ọmọ wọn ṣe lè wà tí wọn ní mọ condition ọmọ wọn ò lè ever hide kankan fún wọn ẹ tiẹ̀ má ṣe yọ. so wọn láti fẹ́ gbé ọmọ tí ń ṣe tèmi wọ̀ mí lábẹ́ ká ní kì í ṣe pé brain mi mo sọ jí ni láti sọ pé mo fẹ́ lọ ṣe test fún ọmọ yẹn wọn á gbé wọ̀ mí lábẹ́ ìsọkún. ẹ máa gbọ́ bàbá bàbá ṣe rí ìyẹn ó ti ṣẹlẹ̀ láàrin life kò sẹ́ni tí ọ̀sọ́ kò ṣeré kò ṣeré ń bì yẹn ṣùgbọ́n ẹ̀yin náà wá mọ̀ sínú bí dá ọgbọ́n tí ó jẹ jẹ̀bi o ẹ mọ̀ jẹ́ dá ọgbọ́n tí àfi wá mọ̀ bẹ́ẹ̀ pé ṣe bó bímọ fún un jẹun ó túlẹ̀ ẹ mọ̀ dá ọgbọ́n yẹn o ìyá sẹ́yìn náà fún ní quick notice ẹ disregard quit notice náà fún yín wọ́n lọ pẹjọ́ wọ́n ó dẹ̀ lọ proof ẹ̀ nílé ẹjọ́ ìdí tó fi jẹ́ pé ọmọ yín kọ́ ló nílé tí wọ́n bá rí proof nílé ẹjọ́ tọmọ yín náà kó gbogbo evidence tó wà lọ́wọ́ rẹ̀ lẹ̀ ẹ wọn ní right láti fún yín ní quit notice mi mọ reason tí lọ́ọ̀yà fi fún yín ní quit notice anyway mi mọ explanation tó fún lọ́ọ̀yà because you are not a tenant under him ẹ rẹ́ǹtì lé lọ́wọ́ wọn you don't know him from Adams you have no business with him ṣẹ́gbọ́ tí wọ́n bá mú quit notice dọ́dọ̀ yín ẹ lè fire torí pé ẹni tó mú quick notice wa ó sì náà ní kò mọ ibi tí ń lọ ọmọ yín ló ń lò ń kọ́lé orúkọ ọmọ yín wà lórí ìwé ẹni tó ta ilẹ̀ fọmọ yín ló sọ̀rọ̀ pé òun ló ń talẹ̀ fún yẹn ó ní gbogbo ìwé pé òun ló nílé èèyàn kan wá mú quick notice wa tí kì í ṣe orúkọ ọmọ yín tó lòun lò nílé tó fi sí nílé yẹn futile exercise so the ownership of the house òun ni wọn á kọ́kọ́ drag kó tó kàn ẹ̀yìn ṣé you get it tí wọ́n bá drag ownership of the house láàrin ọkọ àtìyàwó tó bá wá jámọ́kọ lọ́wọ́ ìlọ́kọ́ ò tó wá fún yín ní quit notice ó máa introduce rẹ̀ as your new landlord the owner of the house pé èmi ni mo nílé yìí o gẹ́gẹ́ bí ẹjọ́ ti lé ẹjọ́ dá o mo wá fún yín lọ́jọ́ báyìí kẹ́ ẹ fi kó jáde o you know mi ìdárúkọ iléeṣẹ́ lọ́ọ̀yà tó kọ ìwé for a reason mo forúkọ bò wọ́n láṣìírí but wọ́n kọ̀wé dáadáa ní ti iṣẹ́ wọn tí wọ́n kọ́ tí wọ́n mọ̀ wọ́n kọ dáadáa wọ́n kọ dáa wọ́n kọ rí i will not mention the name but èmi mọ̀ pé reasonably and the constitution and iṣẹ́ òfin they have to they have to drag the issue of ownership first secondary matter ni tọ̀dọ̀ tí tán bá ti wá win tán wọ́n wá right ni pé leave my house mo ti lọ jà nílé ẹjọ́ wọ́n lè mi mo nílé o so ti yẹn you have no business with this man and he has no business with you madam yes. get your document ready your husband said he's the one that bought the land and built the house for you wọn náà làwọn kọ́lé àwọn làwọn ralẹ̀ wọn uh, kó gbogbo dọ́kúmẹ́ǹtì wá get your witnesses ready. bàbá Bímbọ́ ti bá a sọ̀rọ̀ lálẹ́ yìí mm. ọ̀rẹ́ rẹ tó mú ọ dọ́dọ̀ bàbá Bímbọ́ get it ready. if you need a lawyer contact us if you need evidence of any program tá a ṣe ń bì bó ṣe fídíò lẹ́fẹ́ bó ṣe ọ́díò i provide any court bí bàbá náà bá need it we provide it for you in the court so be rest assured nobody nobody lomi ìfẹ́ mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe tó lọ́jọ́ orí ní ipò ní mo mọ̀ èèyàn ní mo mọ̀ nǹkan dàrú àbí mo mọ̀ tó àbí mo lè gba kọ́lọ́fín àbí mo jẹ́bi kan nobody ló lè yẹn nìkan jẹ́ ìlè kọkùnrin oyè obìnrin jẹ ìsìlè gbà náà yọ ọkùnrin jẹ so bí mo dẹ̀ ṣe ń wẹ̀ o fẹ́ máa sunkún lẹ́ẹ̀kan inú fẹ́ máa bí mi emotional aspect of it ó dàbí pé mo ti ń mo ti ń dàgbà jùlọ onífàtẹ lọ́wọ́ jẹ́ kínú ẹ dùn jẹ́ kọ́kàn ẹ balẹ̀ if anything happen on this particular matter gẹ́ẹ̀tì owó mọ́tò bóòrè ètò ọwọ́ padà sílé ètò ògbọ́ dágídígbò mọ́ gbébọ̀ bóòrè tí ó gbọ́ débi dọ́kadà dúkọ́ lọ́sàn-án ó fún tọ́ bá débi tán lọ á fún ọ lówó ọkọ̀ ẹ ṣé bàbá tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa ẹ̀yin náà ẹ ṣeun ẹ máa lọ lé the case settled.